fàìtẹ́nibù ẹ sí o làálà kóòtù fìlìhù tẹ́ bá fẹ́ sọ ríire sọ́ọ̀tù maida chapter number five verse number ninety one ọlọ́run wà ní pé nítorí pé kẹ́ ẹ máa mutí kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ èṣù fẹ́ fi dá ọ̀tá alẹ̀ sí yín láàrin ni kò ní jẹ́ kí ìbẹ̀ jọba láàrin yín ẹwẹ́ tó bá mutí tán bí ọba jáde eléyìí yóò ṣe gíni ẹ́ gbogbo tí ọ̀yẹ́kọ́ tẹnu ọlọ́tí jáde tí ọ̀yẹ́kọ́ tẹnu èèyàn gidi jáde yóò sì mọ ó lè ó lè bọ́ra lẹ́hìn òtú sì mọ́ tọ́ báyìí ní public táwọn yóò sì tún wà wọ́n pé ah kí ni sẹ́ni yìí látara tó ṣe kí ni o látàrí rẹ ti yẹ ọlọ́run wá kọ̀ fún wa hàn kódà àdìsí àníbọ̀ Muhammad sọ̀rọ̀ Bukhari for number four àdìsí number sixteen ó dáhùn sọ ibi ẹnikẹ́ni tó bá fi ọtí kanu lẹ́ẹ̀kan ogójì ọjọ́ ni wọ́n tó gbànú rẹ̀ ogójì ọjọ́ tí kú bá pàṣẹ àrùn ogójì ọjọ́ yẹn gan ó kúrú kèfèrí ọ̀daràn tí òkúránì kọ pé káta ẹ̀fẹ́ kan ọtí rárá ọyẹ wa bá mi ka Ecclesiastes chapter number nine verse number seven kí ló sọ ń bẹ̀ oníwàásù oníwàásù ẹ̀hẹ́. ayọ̀ jẹ oúnjẹ rẹ̀. ṣẹgbọ́n bíbélì Ecclesiastes chapter number nine verse number seven ó ní máa bá tiẹ̀ lọ o máa fi ayọ̀ jẹ oúnjẹ. yóò sì máa fi inú dídùn mu ọtí wáìnì rẹ̀ ìwúlẹ̀ jẹ́ ti dàbò. kí o sì máa fi ọtí dúdùn mu ọtí wáìnì rẹ. kí o sì máa fi inú dídùn mu ọtí wáìnì rẹ. kẹrin ìyẹn lè mu ọtí dákú àkọ́dé tó wáìnì. nítorí ọlọ́run tẹ́wọ́ gba iṣẹ́ rẹ̀ nísinsìnyí kẹ́tí gbọ́. sọ̀rọ̀ tó wù kí ló fẹ́ bíbélì ni ọlọ́run tó tẹ́wọ́ gba iṣẹ́ rẹ̀ nísinsìnyí. kùránì sọ sí léwọ̀ àtìgbò tó wáyé lọ́ọ̀yọ̀ lọ́ndí ẹ máa mu ọtí wáìnì òpè lọ́tí lásán wáìnì ó mú koríko dàgbà ó mú koríko dàgbà àti ewé bẹ́ẹ̀ nínú ìlera ènìyàn kí ó lè máa bá a mú oúnjẹ jáde láti ilẹ̀ wá láti ilẹ̀ wá àti ọtí wáìnì. ṣẹ́sibọ́ nítorí kí ọlọ́run lè máa mú ọtí wáìnì wá fún àwọn èèyàn fún àwọn ní òkùnkùn sáwọn àmì ẹ̀wọ̀n ǹjẹ́ gbogbo ẹni tí ó ń bẹ̀wẹ̀ ẹ wá síbi omi àtẹni tí kò ní owó ẹ wá ẹ rà kí ẹ sì jẹ́ lóòótọ́ ẹ wá ẹ ra ọtí wáìnì àti wàrà láì ní owó kódà láì ní owó lọ́wọ́ àti láì díyelé kódà àrídíye kankan lè ọ̀fẹ́ ló bá dé o ọtí ẹdúgbọ́ má ṣe máa mu ọtí nìkan ẹ̀hẹ́ ṣe máa mu omi nìkan má ṣe máa mu omi nìkan ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ sí i nítorí inú rẹ̀. tẹ̀dúgbọ́ ó ní má ṣe máa mu omi lásán máa lo wáìnì díẹ̀ sí i nítorí inú rẹ̀ kórìíra lè mọ́ bá a pé tọ́ bá ti gbàgbọ́ máa fi háì wúwo yóò ó sí ní wọn nìkan mọ́ gbogbo bí wọ́n ṣe bíbélì náà ló kọ́ wọn àlẹ́ ìwọ́n tàgbà jáde ń bẹ̀ ni wọ́n dà sọ pé má ṣe máa mu omi lásán o máa mu wáìnì o nítorí inú rẹ àti àìlera rẹ nítorí pé ọ̀gbádùn dáadáa tó wá fi ọtí ṣe kí ni. ó ní gan. kára rẹ lè bá a ẹ dákun o láàrin ọtí mímu bíbélì rọ́ǹgì àbí ọ̀rọ̀ǹgì. ó rọrùn kùránì ráìtì àbí ọ̀ráìtì. ó ráìtì. wàláì kò sábò sí mbẹ o kí n sì ń tọ́ alẹ́ yẹn mo fẹ́ kí christian tó wà ní ọmọ kọ rẹ́fẹ́rẹ́sì yẹn sílẹ̀ ẹ bá délé ẹ lọ rèé wò ẹ jókòó fúnra yín kùránì èmi kọ́ ni mo kọ́ báyìbù èmi kọ́ ni mo kọ́ rìgúwé èmi kọ́ ni mo kọ́ yàjúrùwé èmi kọ́ ni mo kọ́ sàmùwé èmi kọ́ ni mo kọ́ atẹ́rùwàdé èmi kọ́ ni mo kọ́ rìgúvédà èmi kọ́ ni mo kọ́ mábàárà èmi kọ́ ni mo kọ́ chandoni upanishad èmi kọ́ ni mo kọ́ suretani upanishad èmi kọ́ ni mo kọ́ all religious scriptures tó wà lórí ilé aláyè kìí ṣèmi mo kọ́ bọ̀dí gbà ká gbogbo ẹ̀ tán àwa rí pé Quran òun ni the master ẹgbẹ́ tó ń gbọ́dọ̀ báwo bá fẹ́ sọ̀rọ̀ mọ́ lójú kan tó ẹ̀jẹ̀ gbígbé nìkan ló bá ká wà láwọn sọ pé wọ́n ọlọ́run gbogbo ẹnu ni sọ nítorí pé ojú rò ní sí ṣùgbọ́n gbìyànjú tẹ ẹ̀ka kùránì lẹ́ẹ̀kan wò kó o ṣe ka bíbélì yẹn gbìyànjú kó o kà á mọ́ wàá fẹ̀mí ìkanra sí fẹ̀mí pé mo fẹ́ mọ̀ di tọ́lọ́run ni kí n fi wá sáyé gan kó wá jókòó gbìyànjú kó wá analyse ẹ̀ fúnra ẹ̀. wọ́n wá sí ìgbà yìí wọ́n tọ́ bá jáde wà alhamdulillah ṣùgbọ́n wádìí gbogbo nǹkan dájú fúnra rẹ ti jẹ́ etí ṣe òtítọ́ ọ̀rọ̀ mú kése kí wọ́n kè wá di ọ sínú rẹ̀ wọ́n ní ó sì wá ṣe kí ni ọba àmọ̀ṣe lọ. no no nítorí pé ọlọ́run sọ̀rọ̀ kẹ́nu sọ́tù rúù chapter number thirty verse number thirty one bíbí tí wọ́n fi bí gbogbo èèyàn sórí ilẹ̀ alààyè bíbí ìsìláàmù àwọn òbí tí wọ́n ń bí yín ni wọ́n lẹ́sẹ̀ ń gbé yín kò lójú ọ̀nà ìsìláàmù lọ sójú ọ̀nà tẹ́ ẹ bá lọ́wọ́ wọn eré ànábì o sọ̀rọ̀ sálàm mo sì gbé ẹ̀dá mi kó lójú ọ̀nà tí a dá a sí o nítorí pé ẹ̀sìn tó wà níwájú rẹ̀ yẹn dídá rẹ̀ láfi dé lókè sọ́nù sọ́tún Imran chapter number three verse number nineteen iná dínà iná islam ẹ̀sìn kan ṣoṣo tó wà lọ́dọ̀ Allah wa ta'ala òun náà ní islam sọ́tún Imran chapter number three verse number eighty five wa man yabtaghi ghayra al-islam dínà ẹnikẹ́ni tó bí ìṣẹ̀sìn ní yàtọ̀ sí ẹ̀sìn islam falan yuqbala min a kò ní gbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá dijọ́ ògbéǹdà kìámọ̀ olóòní ó tọ̀ wọ́n wà náà ẹni tí ó ṣòfò ẹ lọ ka tẹ́sì yẹn sáfì máa ń chapter number three verse number eighty five ọlọ́run lẹ́nikẹ́ni tó bí lọ míì yàtọ̀ sí ẹ̀sìn islam yìí o àfikọ́ wà ní gbòfo wo aspect bòmí wò Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú sọ́ọ̀tù lù chapter number twenty four verse number one two and three àwọn ìdájọ́ pọ̀ tọ́lọ́ kó sáà nìyẹn pọ̀ tọ́lọ́ ni azani yàtọ̀ wà zani. onísìnà lọ́kùnrin àti onísìnà lóbìnrin bẹẹ bá gbọ́ àwọn méjèèjì mú o ẹ nà wọ́n ní ọgọgọ́rùn bílálà ọgọgọ́rùn ẹni tí ó bá ti níyàwó lé obìnrin náà tóun ní ètí ìlọ́kọ tó bá ṣe sìnà ẹ nà wọ́n ní ọgọgọ́rùn bílálà ẹ sì mọ́ káàánú wọn tẹ bá fẹ́ nà wọ́n ẹ jẹ́ kí àwọn onímọ̀ tó jìnnà dáadáa ẹ jẹ́ kí wọ́n jẹ́rìí sí i ìfàjọkùnrin tó nífọ̀ tọmọ ẹgbẹ́ dáadáa òun ni ẹjọ́ náà wọ́n. nígbà tí wọ́n bá kírun àsùbá àtẹ tí wọ́n jáde o ẹ wá fa àwa mọ́sálásí ọlọ́run ló mọ iye ẹgbà tẹ́ lómi ti jẹ ọlọ́run ó sì jẹ́ láì kìyàmù lẹ́yìn pẹ̀lú ọba lọ́dọ̀ ọlọ́run jama ẹ jẹ́ ìdùbéèrè kẹ́lẹ̀ bóyá rẹ ni tí ó dá wa lóhùn bóyá mùsùlùmí ni àbí kírísítẹ̀ ni o ihò tó wà ní bíbà yìí wa torí kí ọlọ́run fi fi síbẹ̀ ẹ jẹ́ ká máa rò ó pọ̀ díẹ̀díẹ̀ ihò tó wà ń bí àbá kan ti náwó mbẹ o bàbá ti gbà báyìí lọ́mọ pé gbogbo ohun tó ṣe inú báyà rẹ náà wọ́n rìkọ́dù ẹ̀ sí láì kí àwọn ọgẹ́ fàáyọ ní. Nígbàtí ìsìláì chapter number seventeen number twelve thirteen fourteen fifteen òun lọ́dọ̀ mú sọ́ọ́ ọba ní pé ìkìlá ti dá bàtà gbàtí ààrẹ kan mọ ká ayé lẹ́yìn o ìyẹn ti dà lé kà fúnra o ti tó láti fẹ ìṣirò sẹ rẹ. wọ́n lè lọ́ta ìjẹ́rẹ́ gbogbo jùlọ ìgbèbí lórí rẹ̀. àlẹ́ mi sọ̀rọ̀ kan sọ̀rọ̀ sọ́lá sí ọ̀rọ̀ lẹ́yìn number four àdéhùn number six hundred and sixty nine And àdéhùn ọ̀tọ́lá mu dáhùn sọ fún wa pé ẹni tó bá lè fi protect ọmọ rẹ̀ obìnrin tí ò ti sìnà tó fi wọlé ọkọ àti kí ọmọ yẹn gáìdì òbí rẹ̀ kò níbi ìyá aná tó bá dàgbì yá mọ̀. ọlọ́run ló lè sọ iye obìnrin tí ò gbé balẹ̀ wọlé ọkọ rẹ̀ lórí ilé aláàyè ọ̀yàbá ẹ̀yọ́ òfin nínú kírísítẹ̀ nìkan àti mùsùlùmí náà. ẹ ẹ ọmọ yìí ni. ẹ lè tẹ fọlọ. àwọn tá a sì yẹ ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọyọ òun náà lẹ̀ o. ṣùgbọ́n tí bíbélì náà bá ọlọ́run ni ó yẹ kó lè sọ gẹ́gẹ́ bí sọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ayé wa ka Deuteronomy chapter two verse number twenty two wọ́n ní a bá arákùnrin kan o. bá obìnrin kan bá obìnrin kan sùn. tí a gbé níyàwó fún ọkọ. tí a gbé níyàwó fún ọkọ. ǹjẹ́ kí àwọn méjèèjì kí ó kù. àwọn méjèèjì ni kẹ́ ẹ pa o. àti ọkùnrin. àti ọkùnrin. àti obìnrin. àti obìnrin. tí ó bá dàpọ̀. tó bá dàpọ̀. bẹ́ẹ̀ ni kí àwọn méjèèjì kí wọ́n kú. àwọn méjèèjì ni kí wọ́n kú fún àbọ̀ wa bí ọmọbìnrin wúndíá kan. bí ọmọbìnrin wúndíá kan. bá ní àfẹ́sọ́nà fún ọkọ. ṣẹ̀gbọ́n tó ní àfẹ́sọ́nà fún ọkọ tó ìfẹ́ àwọn wọlé. tí ọkùnrin kan sì rí ní ìlú. ó sì bá àdàgbọ̀. ọmọ ìyá níbi ìfà ọlọ́run máa lépa ẹ̀ tọ́ wá gé tiẹ̀ tó fi lépa ẹ̀ lóbìnrin tó wà lójú ọ̀rẹ́ tí wọ́n fẹ́ wọlé ẹ̀hẹ́. ǹjẹ́ kí ẹ̀yin kí ó mú àwọn méjèèjì. wọ́n ní ẹ̀mú àwọn méjèèjì bíbélì ni ẹ̀mú ọwá sí ẹnu bodè ìlú kẹsẹ̀ kí ni kẹsẹ̀ sọ wọn lọ́dọ̀ gan ẹ dákun ìwọ ní ìdájọ́ tó rọrùn mẹ́. ẹ ẹ tún lè dákọ̀ ìsìláàmù dáadáa. ẹ̀sìn àlàáfíà kí ọlọ́run fẹ́ẹ́ dìjẹ́ níyà wa ṣe kí èsì pé bí wọ́n làáfíà fún wa ọgọ́rùn-ún dáadáa égbò lọ́sẹ̀. pẹ̀lú fún àwọn ọwọ́ dà ní bodè ìlú fún ìsọ́lókò bẹ́ẹ̀ ni ìbọn lọ́rùn ẹ̀karùn nínú pọ́ìntì wa ní àgbéyẹ̀wò sí bíbélì àti kùránì ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún anú sọ́ọ̀tù aniyan chapter number six verse number one hundred and three ọlọ́run bá ní látúndínlùkọ̀lẹ̀ absar wọ́n wà yìndínlùkọ̀lẹ̀ absar wà ó wà lẹ́fẹ̀ẹ́ kọ̀lẹ̀ kọ̀bí ojú kankan ò lè rí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n gbogbo ojú pátápátá iná ọlọ́run ṣe kí ni iná ọlọ́run rí kò sójú kan lè rọ́ lọ́wọ́ ọjọ́ tí èèyàn bá ti rọ́ lọ́hùn báyìí according to bible ọjọ́ náà ni ó kù ẹ wá wẹ̀ abàmì sí the book of Amos Amos chapter number nine verse number one ẹ̀hẹ́n kílẹ̀ nìkan lòun ṣe o mo rí olúwa mo rí olúwa olórí bàbá ẹ wí dáadáa ẹnìkan náà ni ó wí mo rí olúwa mo rí olúwa olórí bàbá ṣẹ́tìgbọ́ àwọn ọ̀sùn bíi ìdèmí tó gbẹ́nu ó ṣe báyìí ẹgbọ́ ẹgbọ́ àwọn ọ̀rọ̀ tí ò sí dédé làákàyè mo rí olúwa ó dúró lórí pẹpẹ ọbẹ̀ gbàgbọ́n ayé wa bá mi ka Genesis chapter number thirty two ẹ̀ka aláàdì verse number twenty two to thirty. pásítọ̀ tó wá challenge wa lánàá ó náà mọ̀ yọ bíbélì kà mọ akókókó àfarabalẹ̀ gbọ́ wa lẹ́nu pé bíbélì o kèé sọ̀rọ̀ náà. ó sì dìde ní òru náà. èyí tó jọ́rọ̀ náà nínú rẹ̀ gbogbo yìí tàǹkà ìsọ́lọ̀ ní ọmọ sọ ẹ̀mọ gbé ní yìí o. ó sì dìde ní òru náà ó sì mú àwọn aya rẹ̀ méjèèjì. jẹ́kọ́bù nìyẹn rẹ̀ àti àwọn ìrẹsẹ̀bìnrin rẹ̀ méjèèjì àti àwọn ọmọ rẹ̀ mọ́kànlá ó sì kọjá ìwọ́dò ó kù jákọ́bù nìkan. ó wá kù jákọ́bù nìkan kó ti kú gba àwọn ẹbí rẹ̀ kọjá òru. ó sì mú wọn ó sì rán wọn sí òkè odò ó sì rán wọn sí ó ní kọjá sí òkè odò ó sì kù jákọ́bù nìkan ọkùnrin kan sì ń bá ìjàkadì. ọkùnrin kan wà ń bá Jákọ́bù nígbà ṣe. ìjàkadì. ó jẹ́ jablo wọn àtàkùnrin kan ẹ̀hẹ́. títí ó rí ti àfẹ̀mọ́jú. títí ti ìlẹ́bẹ̀ fi mọ́. nígbà tí ó rí i pé. nígbà tó sì rí i wípé. òun kò lè dá. òun kò lè ṣẹ́gun arákùnrin yìí o. ó fọwọ́ kàn án ní ìwé egungun itan rẹ̀. ọkọ̀ Jákọ́bù ní ìwé egungun itan rẹ̀. ìwé ọ̀dọ̀ Jacob wá yẹ. ní oríkèé bí ó ti máa rí jàkadì. nígbà tí bá rí jàkadì lọ. ó sì wí pé ọba sọ fún mi pé. jẹ́ kí èmi kí ó lọ. dákun jẹ́ kí n lọ. nítorí tí ojú mọ́ mọ́ tán. nítorí ilé mà ti mọ́ tọ́ba. ó sì wí pé. ọba wí pé. èmi kì yóò jẹ́ kí ìwà kí ó lọ. èmi ò ní jẹ́ ọ lọ. bí kò ṣe pé ìwọ bá súre fún mi. bí ìbáṣepọ̀ bá ṣàdúrà fún mi. ó sì wí pé. ọba ti lé Jacob bílẹ̀ pé kí ni orúkọ rẹ. ó sì dáhùn wípé. ẹni tí ń bàjẹ́ yẹn wá dá lóhùn wípé. Jacob. Jacob. ó sì wípé. ó sì wípé. a kì yóò fi orúkọ rẹ ní Jacob mọ́. a kì í fi orúkọ rẹ ní Jacob mọ́ o. ibò sí Ísírẹ́lì. Ísírẹ́lì láwọn orúkọ rẹ látẹ̀lé lọ. nítorí pé. nítorí wípé. ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà. ìwọ Jacob ó ti bá Ọlọ́run àti ènìyàn jà ìwọ Jacob ó ti bá Ọlọ́run àti ènìyàn jà. ìwọ sì borí. ṣẹ́dúgbọ́. Jacob bá Ọlọ́run jà nínú bíbélì. Akọ́dé bàbá ewu. Òun lẹnìkan wá yọ búrò sí. Ló wà ń bá jà. Subhanallah. Kèbí ló mọ̀ bọ́. Jacob sì bí bẹ́ẹ̀ èmi ń bẹ̀ ọ́ èmi ń bẹ̀ ọ́ sọ orúkọ rẹ wú mi ó sì rí pé èso tí wọ́n fi ń bẹ̀rẹ̀ orúkọ mi. èso tí wọ́n fi ń bẹ̀rẹ̀ orúkọ mi. ó sì súre fún un níbẹ̀. ó sì súre fún un níbẹ̀. jákọ́bù ti sọ orúkọ ni, ní pẹ́niẹ́lì. jákọ́bù bá sọ orúkọ rẹ̀ ní pẹ́niẹ́lì nínú ibù ó pè é bẹ̀nìyẹ́lì bẹ̀nìyẹ́lì ọba sọ bẹ̀ ní pẹ́niẹ́lì. ó ní nítorí tí mo rí ọlọ́run ní ojúkojú. Jacob nítorí mo rí Ọlọ́run ní ojúkojú. ó sì tẹ́ mi mi sí. ó sì tẹ́ mi mi sí. ẹ wo mo rí Ọlọ́run ní ojúkorojú ó tún dá ẹ̀mí rẹ̀ sí. ó tún dá ẹ̀mí rẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni bíbélì náà lè sọ pé ọjọ́ kan ọba wọn òun ló ṣe kí ni òun ló fún un. ẹnìkan sì lóhùn rí Ọlọ́run ní ojúkorojú ó tún Ọlọ́run dá ẹ̀mí òun sí. afọ́nìtò báyìí ẹ wo kùráyìn lẹ́nìkan ọ̀rọ̀ Ọlọ́run rí ẹbí bọ́sí. kí ọ̀dọ́ dá pé. ẹlẹ́kẹfà wọ́n ní búùkù márùn tó kọ́kọ́ gbájú bíbélì Genesis Exodus Leviticus Number Deuteronomy wọ́n ní Mósè ló kọ anabi wa Musa aleṣalatu wasalam bá a mú ròyìn ayọ̀ ròyìn ayọ̀ ló ń gbé news yẹn dáadáa kí n jẹ́ fásitì kàbọ̀ sí bọ̀rọ̀ tiẹ̀ ń bẹ̀ o ní ìwé mẹ́rààrún yìí Mósè ló kọ inú ìwé tẹ wá ní Mósè kọ àwọn àtún ka ọjọ́ ọkú rẹ̀ nínú ìwé tẹ ló fọwọ́ ara rẹ̀ kọ ìwé tẹ léyìn ẹ̀kọ́ fún alára rẹ̀ ọyẹ bá mi kà á Deuteronomy chapter number thirty four láti verse number two wálẹ̀ ẹ̀hẹ́ number two wálẹ̀ gbogbo ilẹ̀ nẹ́fútálì ilẹ̀ efraim ilẹ̀ manase àti gbogbo ilẹ̀ juda ti dé etí ògùn ìwọ̀ oòrùn ilẹ̀ ẹlẹ́gẹ́bù ní apá gúúsù àti gbogbo pátẹ́lì wà ní àfonífojì jerigo ìlú tí ó kún fún ọ̀pẹ títí dé ilẹ̀ síórì olùwárí fún ọpẹ́ ilẹ̀ tí mo gbúra fún ábúrámù àti fún ísákì àti fún jẹ́kọ̀bù pé ó fi fún àwọn àrọ́mọdọ́mọ wọn. ó fi fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. mo jẹ́ kí ó rí ṣùgbọ́n kò ní dé ibẹ̀. mo ń ṣe ìrántí olúwa kú ní ilẹ̀ mọ́ọ̀bù. ẹ ti gbọ́ o mọ́ọ́sẹ̀ ìrántí olúwa ó kú ní ilẹ̀ mọ́ọ̀bù ṣe gbọ́ ọ̀rọ̀ fọlọ́ ńbẹ̀ yẹn ìwé yẹn fi ọwọ́ ara rẹ̀ kọ ẹ dàpọ̀ ògbẹ́ alẹ́ ìka tọ́pọ̀ mẹ́kan tọ́wọ́ ó ti àdìsí ànẹ́bí wa Muhammad. sallallahu alaihi wasallam. ẹnìkan ló yà mọ rìpọ́tì ẹ̀gbẹ́tọ̀ níparí ìwé rẹ̀ yìí o nígbà tí ànẹ́bí pé ọdún báyìí ó sì kú a sì sìnkú rẹ̀ a lè máa rí látọwọ́ ẹnìkan tí ń sọ̀rọ̀ yìí nípa ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn ikú rẹ̀ but according to bible wọ́n ní búùkù tí Mósè kọ o ní Deuteronomy thirty four wọ́n dáhùn sọ yìí pé o ó kọ ọjọ́ ọkú rẹ̀ sínú ẹ̀ Mósè sì kú died past tense ní tó ti lọ Mósè sì kú kìí ṣe pé èmi Mósè o màá kú màá kú kọ́ Mósè sì ti ṣe kí ni o ó ti kú nínú ìwé tẹ ló fọ ara rẹ̀ kọ́ ẹ̀hẹ́ mọ̀ bọ̀ wá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa. wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa. olúwa ti sí ní àfọ́núwọ́jì ilẹ̀ mọ́àbù. ṣètì gbọ́ wọ́n lọ́wọ́ ń sọ̀kalẹ̀ ọwọ́ àsìn òkú Mósè. ìmọ̀rú jígà tọ́lọ́ ń kó dání o ọlọ́run sọ̀kalẹ̀ látọ̀run ó kó jígà àti sọ́fẹ̀ lọ́wọ́ ọba wa sì kú ọba wa wà sàárè Mósè ẹ̀gbọ́n sọ́lọ́run ní sọ eléyìí àbí èèyàn èèyàn tí ń sọ yìí ni òtún gbádùn ọ̀rọ̀ yẹn ti kọ́ kò tó ti dídì látà yìí a sọ pé ọlọ́run sọ̀kalẹ̀ wá sí òkú èèyàn báwo ló ti wá sí. Astagfirullah. Astagfirullah. Wàlá ọ̀rọ̀ kọ́rọ̀ Fún ọmọ wa tí ó dojú kọ bébí píórì ṣùgbọ́n ẹnikẹ́ni kò mọ ibòjì rẹ̀. wọ́n lẹ́nikẹ́ni ọ̀mọ ibi tí wọ́n wá sí Mósè sí títí di òní olónìí títí dèní tá à ń sọ̀rọ̀ yìí. Mósè jẹ́ ẹni ọgọ́fà ọdún. tẹ̀sígbọ́n nínú ìwé tẹ́lẹ̀ yẹn kọ wọ́n ní Mósè jẹ́ ọgọ́fà ọdún wọn àná ìṣẹ́jú yẹn nígbà tó kú. ẹ wo bí kì í sọ sínú ìwé kẹsí wọn kọ ipe irú ọ̀sẹ̀ òkú padà wá látọ̀run wá kọ̀wé ni ẹ dẹ́kun ẹ̀ka bíbá yìí fún pásítọ̀ tó bá lọ́hùn lé ẹ̀mí mímọ́ kó fi ẹ̀mí mímọ́ sàlàyé bí. ó tẹ̀sí ẹ mẹ́sẹ̀gì. kó kọ́ńtàtì ẹ̀mí mímọ́ kó wà fi tu fún yín. ṣé òkú Mósè jí láti inú ilẹ̀ ó wá sọ pé gbà tí mo pé ọgọ́rùn-ún ọdún àtogún one hundred and twenty years mo sì kú èmi Mósè sì kú hmm. òkú sọ̀rọ̀ nù bíbélì o òkú tó wá kọ̀wé o. ó ní ìrànwọ́ sẹ́ báyìí báyìí ó tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni agbára rẹ̀ kò dínkù ó dínkù ẹgbẹ́ tóbi fọlọ́ ẹ wo tí bíbélì sọ mo wá bẹ̀ẹ́ bí wálé sọ́lọ́ ló sọ yìí gbogbo pọ́ìntì tí ń mú wá fún wa yẹn sọ́lọ́ ló sọ. ayé bá mi lọ sọ́ǹgì ọ̀sán ló mọ̀ sọ́ǹgì ọ̀sán ló mọ̀ ká lè bá understand wípé bíbélì o ọlọ́run ọlọ́run díẹ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ èèyàn historians fallacies contradictions fabrications àtakò ọtẹ ẹ̀kọ́ ń bẹ. èmi ni ìdáná owó bó síẹ́rì. obìnrin ni o. àti ìdáná lílù. àwọn àfọlígbòdì. bí ìdáná lílù bá là. bí ìdáná lílù bá là. bí igi eléso. bí igi ewé bá so. láàrin àwọn igi ìgbẹ́. láàrin àwọn igi ìgbẹ́. bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi rí láàrin àwọn ọmọbìnrin. Ah, ẹ̀wọ̀n ọkùnrin bí sẹ́ńfì obìnrin ṣe kí ni o. ń tì fáyẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi rí láàrin àwọn arábìnrin. ó mú mi wá sílé ọtí wáìnì. ó mú mi wá sílé ọtí wáìnì. ìfẹ́ sì ni ọ̀págun rẹ̀ lórí mi. ìfẹ́ sì ni ọ̀págun rẹ̀ lórí mi. fi àkàrà dídùn dá mi dúró. ó fi àkàrà dídùn dá. sí wọ́n yí. ṣé èso igi tù mí ní ẹnu. ẹ̀gbọ́n olóbi èso igi tù mí lẹ́nu. nítorí àìsàn bá ń ṣe mí. ọlọ́run jọ pọ̀ ọ́ àìsàn ẹ̀fẹ́ ẹ̀rú ẹ̀hẹ́ tí ọwọ́ òsì rẹ balẹ̀ mi lórí yé obì mu o ọkùnrin sọ fún pé ọwọ́ òsì rẹ kì í bọ agbárí mi o ẹ̀hẹ́ ọwọ́ ọ̀tún rẹ ti dàmí mọ́ra ọwọ́ ọ̀tún rẹ fi ṣe kí ni èyí àwọn ọ̀ra ikú ni mọ́ra ẹ̀hẹ́ lójú àwọn ọmọ ẹbí ẹ̀hẹ́ àti àwọn ọmọ àgbọ̀nrín agbọ̀nrín àti àgbọ̀nrín fi ìbẹ́wò irú ẹ̀hẹ́ ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù. ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù. kí ẹ má ṣe wo olólùfẹ́ mi sókè. mi ò wá. kí ẹ má ṣe wo olólùfẹ́ mi sókè. ẹni wá mọ̀ bọ̀ wá. sọ́lá ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. àlẹ́ èèyàn. èèyàn. wọ́n sì lọ́rọ̀ lọ́rọ̀. ìwọ rẹ dàbí ògbó tí kò sí aláìní ọtí. Ara rẹ̀ dàbí òkìtì àlìkámà. Ọkùnrin ní obìnrin wéwo ó lára obìnrin yẹn dà gẹ́gẹ́ bí òkìtì àlìkámà. Tí a fi lílì yìí ká. Tí a fi lílì yìí ká láwẹ̀ láwà. ẹ ń gbọ́ sọ́kọ́ wọ́n mi. ẹ ẹ sọ bíbí àti fínu wọ́n ní rẹ méjèèjì. ọwọ́ rẹ méjèèjì. ní ọwọ́ obìnrin yẹn méjèèjì dà gẹ́gẹ́ bí agbo àgbọ̀nrín. méjì bí ṣe ìbejì méjèèjì wọ́n dà gẹ́gẹ́ bí ṣèdúró àti ọmú rẹ bí ìsinmi èso àgbà tọ́lá ọlọ́run mò ń kábí fún wa ní fún àwọn ẹni tí wọ́n fi allegation kàn mí àwọn yẹn sẹ́yìn tọ́pìkì mi conclusion mo fẹ́ mú lẹ́yìn lórí ẹjẹ́ ìjọba fi wẹ̀ ǹzó tó ẹjẹ́ pé ẹ̀ka tó ń gbélé ọ̀rọ̀ ọlọ́run lọ́yà mo wá challenge ẹni christian kókè jáde kó wá ka ọ̀rọ̀ kọ̀rọ̀ jáde nu kùránì kókè jáde kó wá ka mo ní ẹ̀hẹ́ mo èmi ò gún ọ̀pẹ lọ. Ah, ọkùnrin yẹn ò ọ̀pẹ lọ o. èmi ò di rẹ mú. Ah, rẹ méjèèjì o èmi ò di ẹ̀ka rẹ mú. pẹ̀lú pẹ̀lú nísinsìnyí. pẹ̀lú pẹ̀lú nísinsìnyí o. ọmú rẹ yóò dà sírí àjàrà. ọmú rẹ yóò dà gẹ́gẹ́ bí sírí àjàrà. àti ọrùn mú rẹ bí èso ah, àti ẹnu rẹ bí ọtí tí ó dára jù ó dára jù lọ tí ó sọ̀kalẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ fún olólùfẹ́ mi fún olólùfẹ́ mi tí olólùfẹ́ mi ni èmi ṣe oníkì òfin lẹ̀ díẹ̀. jẹ́ kí a lọ sí pápá jẹ́ kí a wọ sí ìletò wọn ni jẹ́ kí a dìde lọ sí àgbà àjàrà. bíbélì ló sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ló ń bọ́ lọ́wọ́lọ́wọ́ jẹ́ ká lọ sí ìletò wọn ni káwọ̀ sínú gbọ́ bí ọgbà àjàrà. ní kùtùkùtù òwúrọ̀ kùtùkùtù. jẹ́jẹ́ wo bí àjàrà ń wé. nígbà tí yìí bá ń sè wẹ́lẹ́wẹ́lẹ́ tí ààrẹ bí bọ́dù sí o. jẹ́ ká bọ̀ sí ìletò wọn ni ẹ̀. bí ìdènà àjàrà bá dà. ìwọ obìnrin o wá rúdi sẹ́yìn gẹ́gẹ́ bí igi àjàrà. àti bí igi gíránẹ́tì bá rù jù. wá rúdi sẹ́yìn gẹ́gẹ́ bí igi gíránẹ́tì bá rù jù. níbẹ̀ ni èmi ò fi bẹ́ẹ̀ mi fún ọ. ọkùnrin láti mo lè blame mi èmi kọ́ ni mo kọ bíbélì àtàlẹ̀ ni mo fi ká àwọn ìmọ̀ ká tó tí mo bá kó tiẹ̀ lórí wọ́n máa dàbí pé ìsọfúnṣọ lásán bíbélì tá a sì lò ni wọ́n pè ní atọ́ka New King James Version atọ́ka bẹ́ẹ̀ yìí ti ṣe rí nìyẹn ẹjá tún gbé mi yẹ̀ wò ti ṣe point number eight. Allah subhanahu wa ta'ala sọ fún to Maryam chapter number nineteen verse number thirty to thirty one ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìtàn yẹn bẹ́ẹ̀ láti verse number sixteen lókè tí pásítọ̀ mú verse number thirty six rẹ̀ níbà yìí lánàá tó ní Jesus Christ sọ pé salam ala iya yawma ulitu wa yawma amutu wa yawma hubi hasuhaya pásítọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀gbọ́n lárúbáwá o àwọn awí lásán. ẹ máa wo tó wà ní tẹ́sítì fáfẹ́ kóòtù lánàá pẹ̀lú ìgbà tó láwọn wá fún béèrè kọjá kí wọ́n ti